náà ẹnìkan máa wá sọ̀rọ̀ kọ̀rọ̀ pé ọlọ́run àmọ̀fara lọ́lọ́run ọ̀fẹ́ èèwọ̀ lọ́tí ní ìsìláàmù lọ́lọ́run náà nípa àmọ̀sọ̀rọ̀sọ. gbogbo ntọ́lọ́n bá ti wá ṣe léèwọ̀ káwí fún ìyá kínní bàbá alájà ọlọ́tí ń bẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ilẹ̀ yorùbá ẹgbọ́pá alájà ni wọ́n àmọ́tí ni wọ́n ń ta ìgbà àdẹ̀dá ìwà ìgbà ìlẹ̀ ìwọ̀n bàbá òun tẹ́tẹ́ ńkọ́ bàbá àdí ní mọ́sálásí ó sì tún ní bàbá àjẹ̀bú ó ní bẹ́ẹ̀sì nàìjà oríṣi ìjọba àtọ́tí àti tẹ́tẹ́ èèwọ̀ nínú sẹ̀rí àtọ́nà tí wọ́n rán lẹ́nu sọ́dọ̀ lọ́wọ́ àdìgbò sọ́dọ̀. ìwọ bàbá olówó èlé ń kọ́ ìyá ń cooperative bàbá oní cooperative. bàbá onye báńkì íńtírẹ́sì fọ́ọ̀mù ma ní wà hàlàmọ́ọ̀hùn bẹ́yà wà hàrọ̀mọ̀ bíyà olùkólu ìṣèlú ní náà èyí ṣe tẹ̀lé ìsìláàmù lọ́nà na tẹ̀lé nǹkan mí lọ́nà mí ọlọ́run lè sọ wọlé lọ́dọ̀ tèmi àbíkẹ́ fún gbogbo ara yìí ṣe mùsùlùmí ẹ̀ ṣe àtúntúmọ̀ rẹ̀ ni pé in all aspects of your life ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Ibi ọjà rẹ̀ tó ń tà jẹ́ mùsùlùmí. Ibi iṣẹ́ rẹ̀ tó ń ṣe jẹ́ mùsùlùmí. Táwọn èèyàn rí já ah, bí a bá wí fún yín pé ìwọ télọ̀ gbogbo mi every process of life. Kọ́nà bá sọ yín bá fún ọ̀pá kan bí òtún ọ̀pá kan malam ini produk ini wọ́n gbé nǹkan ìlú nígbà tẹ́ bá wà gbà kalau ní òkú ìlú. kau ọ̀pọ̀lọpọ̀ òdébẹ̀ o òdébẹ̀ kọ́ máa jàǹbá àwọn èèyàn. ìwọ mẹkáníìkì ń bọ́ ògbówó síápà òṣùwọ̀n tó ìṣe ń bẹ́ẹ̀ náà fi pẹtrólù nù ló fi padà síbẹ̀ sí ni ó gbọ́kọ̀ ló tá a gbàgbọ́ ẹjẹ́ mùsùlùmí gbogbo gbèsè ayé yín ẹ má jẹ́ ìsìláàmù lẹ́gbẹ́ kan ẹ má jẹ́ nǹkan míì lẹ́gbẹ́ míì lọ́lọ́run fẹ́ lọ́dọ̀ yín fọ́ọ̀n àwọn àpòjú ta mú kalẹ̀ yìí ìjọba ní ní kébì ọ̀rá kiri tó ń kálukú náà máa bí wọn rẹ̀ wò níbo ni wọn náà ti lo ìsìláàmù ìsìláàmù tọ́lọ́ fẹ́ lọ́dọ̀ èmi àti wọn ọ̀parí sí mọ́sálásí o inú àsìgbọ́ tẹ àwọn èèyàn fi ìsìláàmù gbọ́ yé ẹ bá dáhùn mọ́sálásí kan láwọn ibì kan wọ́n wá fi ìjáàbò kọ́ mọ́sálásí ìtumọ̀ ẹ̀ ni pé obìnrin tó bá fẹ́ kírun ó rí ìjáàbò ó kírun wọ́n bá sì fi tán ó tún fi kọ́ mọ́sálásí o ẹ dàbí ṣé irú ìsìláàmù tọ́lọ̀ ń fẹ́ràn nínú ọ̀sọ̀ ìsìláàmù di ní ìgbà téèyàn ń wọ̀ ọ́ wọ́n bá sì tún yóò sì ní yọ bọ̀ wàhálà ìgbọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń gbá yóò wọ̀ ìgbà ọba wù ní ọwọ́ ìsìláàmù ní ẹ̀yìn ìjọba bá sì torí pé ìsìláàmù yóò ní bẹ́ẹ̀ ń pẹ̀lú tiẹ̀ yóò sì ta lókè yọ bọ̀ kalẹ̀. àmọ́ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́run ntọ́lọ̀ ọ̀fẹ́rẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti ń jẹ́ sí ọ̀parí sí mọ́sálásí rẹ̀ ọ̀parí sí a ìsìláàmù ẹni ní ọ̀tá yọ̀ǹdọ̀ ọba bímọ ọba àpá àtọ̀ aṣọ fún náà ní ti ìsìláàmù ìlú ti bẹ̀rẹ̀ jọ parí sí ìjọba tó fẹ́ ṣe yìí wọ́n máa ń fún wa apá apá ọmọ yín fẹ́ ṣe nìkan gbogbo ẹ̀yin máàmù dá ìṣòro yìí bẹ́ẹ̀ tẹ́ ń lọ sí irú súná bẹ́ẹ̀ ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run o ẹni tẹ́ ẹ̀rí mọ́sálásí kọ́ máa bá yín kírun ẹ̀yin náà lè jẹ́ wọn mọ̀ pé táwọn ṣe ń burú ẹ̀ bá ti bá àfáàyè ní wọn wà. Islam ń ṣẹ̀sìn eré ẹ̀sìn tó rọrùn ní bá a ti ń wí fúnra wa from time to time sẹ́yìn náà ṣe yí pé it's a very simple religion ṣùgbọ́n kì í ṣẹ̀sìn àwàdà o kì í ṣẹ̀sìn o ẹ̀sìn ni o ẹni ọ̀gbà tọ́lọ̀ ní káṣí ìyá ọgbọ́dọ̀ ṣe bùkọ́ sílẹ̀ àyíká mùsùlùmí olùkọlù ìsinmi ní àpàtà ìwọ dírẹ́bà tó ń wá mọ́tò ọ̀pọ̀lọpọ̀ lónìí ọba ti gbẹ́sẹ̀ lé kíní mọ́tò tó mú sí àrùn lọ́wọ́ ojúbọ ọba tó kú ní ẹbí ọba ti kírun sí ìsìláàmù máa rọ gbogbo ẹ̀kọ́ ń bọ ọba délé lẹ́yìn apply lẹ́yìn ọlọ́kadà náà gbogbo ń tọ́ ọba ń ṣe ìsìláàmù gbọ́dọ̀ yọ kó ní ọ̀rọ̀ rẹ̀ olùpèsè ní tààpàtà kò sí ọ̀nà tẹ́yìn ó ronú lọ sí tó yí wa kíni tó ń gbàgbó ẹni ìdáyìí rántí yìí ìwọ náà máa ronú sí i bí mo wà yìí ṣe èyí wà mùsùlùmí báyìí. wọ́n dáwọ́ bí iṣẹ́ wọ́n rí ọpẹ́ á ah, àwọn bọ́dá ti ní bọ́dá ti pẹ́ ní ọlọ́run wá wọ́n kó wọn oko jẹ ṣéṣì láwùn. ìsìláàmù ọ̀parí síbi tó yẹ kí wọ́n gbàwẹ̀ o olùwà ní odò olóògbé sẹ́yìn ní dáàbàtà gbogbo ara yín yẹ kó kó sínú islam ẹ̀sìn tọ́lọ̀ mú tọ́pẹ́ náà bọ̀ nínú rẹ̀. wọ́n á tàtẹ́bẹ̀ gbogbo wa ti ṣe pọ̀. kí ni obìnrin máa fi ẹsẹ̀ kan wọnú islam máa jẹ́ kẹ̀kẹ́ síta máa jẹ́ mùsùlùmí ní gbangba máa jẹ́ nǹkan mi kọ̀rọ̀. islam ẹlòmíràn yọ ẹbọ kúrò lọ́rọ̀ ẹlòmíràn ìlú tá a mà àdúgbò tá a mà báwọn mùsùlùmí náà wọn bẹ bẹ èyí tá a tó ń bẹ kọ funfun àti funfun pa lásùbà nǹkan wá gbẹ bọ sórí ta nínú àwọn tẹ ẹjọ sàláwà kàbárù mọ́sálásí náà yẹ ń gbígbọn yìí jẹ ìwúrú kò nímọ láwẹ gbẹ ilé gbẹ bọ wọn lọ mọkà ń gba mẹ́wàá lójú bẹ́ẹ̀ lọ Ọlọ́run ní gbà ó ó sì ti fún ọkàlẹ la in ashraqta nàyà àgbàpọ̀ náà àmàlùkà. ọlọ́run ní gbogbo tó lè wù kó o ṣe ní sẹ́ẹ̀sì nígbà ọba tó fẹ́ bọ́ fún gbogbo ẹ̀ bàjẹ́ àbúkọ ọba túbà ìwé ìbùnú fún ẹnìkan bí mi ń béèrè kan ní ìlàṣẹ ní lẹ́kṣọ̀ kan pé ẹ ẹ̀dá fún wọn lọ́lọ́mọ ìforí yíyàn pé ẹ bá ti tẹ bọ́ mistake lòún fi ṣe ìwọ̀n máma ọlọ́run nípa ọ̀ ẹni tí ò tún bá lọ́lọ́run ní ojú ní lọ́lọ́run ní orí jù ẹ má dẹ́rù bá àwọn èèyàn lọ́nà tọ́lọ́wọ́ ọ̀gbà dẹ́rù bá wọn o ọlọ́run ní nàmọ́ àdáyẹ kúrò wáyé sọ́ra kàbí òun ò ní forí jẹ ní ọba tẹ́gbọ́ ìtumọ̀ ẹ̀ lẹ́ni ó kú forí kíni kò sórí ẹ̀bọ gbogbo ẹni ọba túbọ̀ ọlọ́run fìtá àti ìgbà rẹ̀ kọ́dà bọ́ jẹ́ bọ́ orílẹ̀ yìí ó dùn ún ìwọ́n tó ń tẹ̀sẹ̀ ń gbọ́ báyìí náà ìwọ́n náà parọ́ àwọn ọ̀hún sí i wọ́n sì aṣọ ẹni ní ọgbà aṣọ ẹgbẹ́ kalẹ̀ wọ́n pàdé níbi ìlójú ọ̀dẹ ìjọba ìjọba dá àwọn ẹni wọ́n inú ẹ̀sùn ẹ̀bú. inú aṣọ gbogbo eléyìí ìfẹ́ ba ẹ̀sìn jẹ́ yẹ́nyẹ́nyẹ́ ìgbẹ̀ntì inú mẹ́sìn yí mẹ́sìn jẹ́ yẹ́nyẹ́ èyí tí ó sì bẹ̀sì jẹ́ náà ọ̀pọ̀ kan tó dáa ń bí ń bí ń bí ń jẹ́ ìmánìkù lára rẹ̀ náà ní àwọn àtúgbò tá a fi kalẹ̀ yìí. Ibi èèyàn bá gbogbo ẹni ọba gbọ́rọ̀ rẹ̀ débi tí wọ́n ń kí ah, ẹ̀sìn pera inú kù mí wọ́n bá mọ ọ̀rọ̀ yẹn fún gbọ́ ẹ̀kú. Mùsùlùmí náà lẹ́yìn náà ti pera o. Wọ́n ìtumẹ̀ ẹ̀ ní pé ò wọ̀dà àtàtàbí ẹ̀rọ òkú wa ti ṣe ìtọ́ ọlọ́ni ẹ má tẹ̀lé lábẹ́ èsì èsì ni ọ̀ máa mú ìyàmá fún gbogbo ara ṣe ìsìláàmù olùwà ni ẹ yàgò fún ìlànà èsì ẹ yàgò fún ìgbésẹ̀ ìsìn kòtò wa ti ṣe ìtọ́ àtàwọn steps kan bẹ tó tó sùn lónìí olùwà jìnnà títú jìnnà títí jìnnà sí steps rẹ̀ béèyàn bá ń rin ṣẹ́ẹ̀dù èṣù yóò kó sọ́wọ́ èṣù ìwẹ̀ ni ó rin ọ̀nà kínní ọ̀nà èṣù yóò kó sọ́wọ́ èṣù ọ̀pọ̀lọpọ̀ ní rìn ní èṣù lónìí bí bàbá wa já sí ibi tó sùn náà ti gbà mú yóò máa wá fún wọn ọ̀gbà yẹn olúwa sì ti tì mí lọ láti ilẹ̀ pé wàdà àtàtà bẹ̀rù kókò wá sí ẹ̀ṣẹ̀ pọ̀. ara rin ṣéèkì òun ní gbọ́kúgbọ́ ara rin ṣéèkì òun ní wòkúwò gbogbo yìí tó ń ní ẹsẹ̀ kí a kò ní gbọ́ títọ́ ń gbọ́ sẹ́nìkan gbọ́n ọlọ́ngbọ́ ọlọ́mọ gbogbo òkúwò tó tilẹ̀ kò má rí pé ń wò ní gbogbo àwọn ìfẹ́ ẹsẹ̀ kí máa di ọkàn lẹ́yìn. èsì ẹ̀ka náà lèyìn máa yá àdìgbò gbogbo mọ́nà náà díẹ̀díẹ̀ ní àwọn ẹ̀sìn ṣùgbọ́n. kọ́dà lọ́nà ṣùgbọ́n ní tí ó lè mú ọ láàyè fún páńpẹ́ ṣùgbọ́n ó làwọn ọ̀rẹ́ burúkú. ọ̀rẹ́ ṣe ìṣẹ́nu wọ́n ti ń kí ó lè padà kúrò ní ọba ti pàápàá tí ó fà yá o. ọ̀rẹ́ tí ń ṣe ìdá ìwọ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìyẹ lẹ́yìn rẹ̀ olùpadà kó bọ̀ ọ́. ọ̀rẹ́ ṣe ń mu tí ó ní ìgbà lẹ́nu ẹ̀ sọ fún pé mi ò lè gbọ́ sí máa wò. ṣé màá ké wo ìfúrẹ́ǹsì rẹ nígbà tí mi ò sì bí wọ ìfúrẹ́ǹsì yìí pọ̀sibílítì ń bẹ pé wọ́n lọ padà ìfúrẹ́ǹsì mi mọ́kò bá mi. bẹ́ẹ̀ yára láyé bẹ́ẹ̀ yára yín láyé ẹ̀ yára yín láyé ìyámẹ́ ẹ̀ sàmúra yín láyé ìyámẹ́. ọwọ́ akú pé rẹ̀ tó tètè yá bí ọ ìyàtà rẹ ni lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kó bára yín tẹ́ yín òwú. torí náà gbogbo ọ̀nà tó ń kálukú bá bí rin tí ń gbẹ̀sẹ̀ lé sẹ́ẹ̀pù ṣètọ́ọ̀nì gbogbo wa ní ọ̀rọ̀ àwò sọ́ra o. ibi tí níbi yẹn lọ ibi ìparun ni o wàlá àtàtàbí ẹ̀rú òkú wá sí àṣetọ̀. ìnáwó lápẹ́ àdógbé òbí ọlọ́run lẹ́ẹ̀mẹ́ni tó ń jẹ́ ṣètọ́ọ̀nì ni àníwó ọ̀tá èyí náà kù lọ́ba sọ fún ọgọ́ta rẹ̀ lámàyé o ó nà á ká yóò dín àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ó tún á fi kún ti ṣètò ọ̀nì pé òbí ní òun ọ̀wá ti pa mọ́kọ́ta nù tẹ̀mọ̀kọ́ta lè bẹ̀rù ní ọ̀tá tó gbogbo gan ọ̀rẹ́ ṣètò ọ̀nì òkú gbogbo ọ̀rẹ́ ó dèkìlẹ̀ ẹ̀mẹ́sì fún gbogbo ọmọ àjẹbí ádámù ìgbẹ́ náà kọ́ra nìbẹ̀. nínú sọ́rọ́tù làárọ̀ tó ṣètọ́ ní ní rọ́bì àbúrí ní ìdáyẹ̀ òun ló bá kú ọlọ́run nígbà tó ń ti bàjẹ́ nítorí ádámà yìí wọ́n dájọ́ àtọ́ tó wọ́n sọ̀rọ̀ wọ́n lọ́ mọ́jọ́ wọn kú o tó wọ́n máa bẹ̀ títí ọlọ́run sì fún ọ́nà ẹni dákẹ́ abẹ́rẹ́ ìmọ̀ ìjọ ìfẹ́ wo ni ọmọ wa ṣe jẹ́ òun bẹ́ẹ̀ kú ní ẹ̀bá sáré ń fẹ́ máa gbé ayé ń fẹ́ máa bẹ lọ títí ó ní pọ́pọ́sì mi àdógbé òbí ṣẹ̀tọ́ òkú jẹ pamọ́ o. wọn náà bá fi máa àbúwọ́ ìsàlẹ̀ dá apá ìrọ̀dà nìyà láwọn ọ̀pọ̀ kan. full time job ń ṣètọ́ ní ìkòmíṣẹ́yìn ìsàlẹ̀ dá apá ìrọ̀dà nìyà láwọn ọ̀pọ̀ kan yìí máa lọ dènà jù wọn ní ọba tí fẹẹ lé lójú ọ̀nà rẹ fún òfin tí ó mú ọwà jẹ náà àfẹnì ọba bọ́ ọmọ mi lọ́wọ́ lókè. kọ́dà nínú àyà kan yìí náà ní sọ́wọ́ àgbà yìí náà ó ń nana àṣìyá ní àwọn mẹ̀lẹ́bẹ́ yìí àìdí yìí èyí gbà wá ju wọn. wà mí kálí yìí èyí yẹ sí wọn nínú wà á àyè máa nìyí èyí gbà ọwọ́ fún wọn ní tiwọn náà wà á ń ṣàmá ilé yìí kọ́dà bí n bá rárá ìpẹnẹtírétì lápá òsì náà yìí wọlé sí wọn náà mo lọ́wọ́ àpamọ́. àmọ́ o olú ọba sọ fún ṣètò ọ̀nà pé àwọn tágbára àyọ̀ká òní sínú àwọn ẹrú mi àyọ̀kọ̀lá sí i. ọ̀gbẹ́ ẹni tí ọba rìn náà ṣe kọ́ ni ọlọ́run garanti pé kò ní lọ mú. ìwọ ni ọmọ náà tàbí àtúntò wá bọ́ ọba ti rìn náà rẹ̀ tó dá máa lọ́wọ́ wọ̀n kó ba rẹ̀ wò iṣẹ́ tó ń lò wá sí láyé ni o làákọ̀ ọ̀dà dàda wọn sọ̀rọ̀ ọ̀kẹ́ fún bàdà àti yánà من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين ṣètọ́ni lẹ́ni tí n bá ti gbá mú ara manifestation ti ẹ̀jẹ̀ ti mọ̀ ní pé kò sí dọ́lọ̀ owó tẹ̀ fún pé dùgbẹ́ kò tó náà ni ẹ̀mẹ́lò pé ẹ̀mẹ́lò ọ̀lẹ̀ ọ̀sánwó ọ́fíìdì kò sí lọ sùkúù kọ́ wà àwọn àfẹ́ bàárà ni wọ́n ń wọ̀n fún wọn pé obì ọ́fíìdì báyìí fẹ́ gbà ó. òun sì ń méjì lọ́fẹ̀ẹ́ ọlọ́run ìṣẹ̀lẹ̀ kan fún mẹ́rin àwọn kan náà tún wá sàn pé àtẹ bá fẹ́ àbíkẹ́ wá lè jẹ́ kí wá o ẹ̀jẹ̀kẹ̀jẹ̀ wọ́n fún yín níjọ́ wọ́n fún yín jẹ́ ní wàhálà kẹ́ǹtì ó sì lọ́kọ̀ kọ̀gbà pọ́lọ̀ ń sori fún un torúkọ pẹ́ ọlọ́run tó gbìn ọlọ́mọ tọ́lú ọlọ́run lóhùn òun lòún máa gbọ́ ẹni tó bá wù ẹnì kan ọlọ́mọ lọ́dọ̀ tó ń gbé nígbà ẹlòmíì tí òyìn náà kí ni ń gbọ́ ó rí ìlà kòkò wá sí àṣẹ ìtọ̀ yọ̀ọ́ bàárà àwọn tí wọ́n tàn jà bí ẹ bá ti gbógun yìí yóò gbìyànjú à lọ́wọ́ ṣètánì nígbà tí tẹ̀yàn ọlọ́mọdé ọ̀fẹ́ yẹn oṣù náà ló sì wà nù kádàrà rẹ̀ tó lóun lòún bẹ́ẹ̀. yọ̀wọ̀ àdàwọ̀ ni àwùjọ àwùjọ láṣìjọ́ yìí ọlọ́mọdé kì í ṣe ìtọ́ ìlú wa àmọ́ wọn náà máa rìn rẹ̀ gbogbo stẹ́ẹ̀sì ṣe ìtọ́ ìlú nítorí pé àdó wẹ́ẹ́ ọ̀tá tí òfojú pamọ́ ni èkú jẹ́ fọmọ ànábì ádámà ǹjọ́ wa bá làákà yìí ní gbogbo wọn ní ẹrù àwọn olóṣèlú nìsín àwọn tó wọlé nìsín wọn ti máa wo aláàbìlú special adviser ǹjẹ́ rẹ nìkan tó rí rẹ̀ pé tọ́wá ní ẹgbẹ́ àwọn owó ta lọ tá àwọn bu gbogbo yìí òun ni tọ́wá jẹ special adviser rẹ nìkan tó dẹ́rù ẹ̀wò yìí nítorí ọmọ àdájọ adáma wa ń ṣe nǹkan ọba mọ ọ̀pọ̀lọpọ̀ special adviser wọn àdúgbò ìlú ẹni ọlọ́run lọ́ta tó hàn yìí òun ni special adviser ọ̀pọ̀lọpọ̀ ọmọ àdájọ adáma kọ́dà bọ́ bọ́ wá sí dájọ́ tó fi lọ ṣètọ́ ní ṣètọ́ ní ọmọ wa sọ fún bí àbádá àbá yìí ló ń dáwọ́ náà ní ṣètọ́ ní òun ó yẹ èsì gbogbo wa sí kó ń láǹkà rẹ̀ yóò sì fi lọ gbogbo ń bá gbọ́ lọ́rọ̀ ọlọ́run àdúgbò tó retí èwo ni kí ni èwo ni ìtọ́ni opportunity. Yàgbẹ́ àti báwọn náà alẹ́ ayé ọlọ́run òróró gbogbo àwọn tí ewu ṣètọ́nù bá àwọn yọ̀ọ́ máa ṣe tẹ̀lé tí ẹ̀ ní ó fi tẹ̀lé. Òun ni special advice ni ọ̀tá rẹ̀. Èmi tí máa ń kí bàbá àwọn bá máa kí ìyẹn lé lókè wọn náà lébẹ̀. Ẹni ìyẹn sáfì ọ̀tá yẹn láti ẹ̀tọ́ wa kọ́ta tó wá ṣe kíni àdúgbò ń ọ̀tá tó fojú wọn ṣètọ́ ní òun òkú pamọ́ o ìwọ tí ọ̀gá wa gbá débẹ̀ ìwọ tí àká ìbá darí kòmù débẹ̀ lóbi pé ṣètọ́ yìí náà ló fún wa wá fi ọ̀rọ̀ rẹ lọ òní ọ̀gá gá ìbẹ̀rẹ̀ pé báyìí ló ṣe torí gbogbo tí ń jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ìlànà ṣètọ́ yìí gbogbo tẹni tí ẹni tí ò dínrún ọ̀tẹ̀lẹ̀ ṣètọ́ ni ẹni tí ń wí ọgbọ́rọ̀ sí ṣètọ́ ni lẹ́nu ẹni tí ń ṣe sìnà ń gbọ́ máa ṣètọ́ ni ẹni tí ń parọ́ ẹni tí ń jalè gbogbo ẹni tí ń ṣe tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ìtàbà àbùkù wa ti ṣètọ́ ọ̀fọ̀ náà tọ́lọ̀ mẹ́rin òṣèlú tó ń tẹ̀lé ọlọ́run fún ọ ní màrà dáadáa ọ̀pá sí ìmọ̀ràn ọ̀tá rẹ̀ lọ́wọ́ إنه لكم عدو إنه لكم عدو مبين ọ̀tá tó hàn ní ṣètọ́ nìkúnyé o ẹ̀sìn mú mú ọ̀tá inú àwọn tí ṣètọ́ ni ó ṣe fọ́pọ̀lọpọ̀ ẹni tí ń tẹ̀lé ẹni bẹ́ẹ̀ kúrá ni o olùwà tó fi wá lára ń bomi ní kàmẹ́sàlì ìsàn ìkọ́ọ̀dà kàmẹ́sàlì ṣètọ́ ìkọ́ọ̀dà ìsàn ìkọ́ọ̀dà. ولما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ọlọ́mọ ti wá ládọ́rùn lọ́tọ́ ara àwọn sinario sínsì àdìkìyàmà lọ́lọ́run péǹkì fún wa ní ayé ọlọ́run láwọn ẹlòmíì àpẹẹrẹ wọn ẹgbẹ́ ìgbìmọ̀ wọn fún yín ètò ọ̀la lè lè sáré ṣètò ọ̀la yọ̀ọ́ máa tì yọ̀ọ́ máa tì yọ̀ọ́ máa tì yà wà ló mèké wà ló mèké olùpadà tún bá má wọlé ayé láti àkóso ọmọ gbogbo àwọn ọ̀rọ̀ ṣètọ́nù àwọn ìṣẹ̀lẹ̀ méjì ó èyí sáyé ilẹ̀ ní ọgbà gbádùn ayé yìí náà ó kò sì mọ̀ gbàtọ́ lọ ló kó mbẹ bóyá gbàtọ́ gbádùn lọ́wọ́ wọn náà nìjẹ́ ọ̀yà ẹgbẹ́ onítàwọn ti yá. olúwa ní ṣètọ́nù ọmọ tí ọmọ ànábì ádámà sí ọmọ tí títí tó bá fi wá kó sí lọ́wọ́ wọn náà máa káfàrọ̀ toríjọ́ títí tó ní bá ti mú òun ti kú òun ti bá ṣe jẹ́ ẹ̀mọ́ mi ní ti dára ń kí pé wọ́n ti wà nínú àdúgbò ọmọdé àwa náà yóò máa ṣe kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ní ìyọ rẹ̀ tó mú alú máa nẹ́nu ń lọ bá gbẹ̀ntì ń ṣe ọ́pọ́sìtì ńtọ́lọ̀ ń pẹ́ ńtọ́lọ̀ ń ní ipa ńtọ́lọ̀ ń ní òṣèṣì òun tó lẹ́yìn ìṣètọ́jú ń kó nínú àdéhùn àtọ́nà nǹkan sọ wá bẹ̀. ẹ máa wá wo sí ìbọ́lọ́mọ tó wá nínú àyè tó ní ọlọ́run bá bá ń di àdìyá mi. ṣètò mi sẹ́nu pé gbogbo ẹni tí wọ́n bá ní ọ̀gá kan bí sẹ́nu. tó tó padà yí ó lè pẹ́ àmọ́ yóò máa retí kí á ilẹ̀ bá lé àwọn bàbá ń bẹ lẹ́yìn. gbogbo àwọn tí ń jalè àwọn náà láwọn ní ẹnìkan lẹ́yìn dáa ah, kò ọlọ́pàá tó wọ̀ mọ́ ìdí méjì ló kù sẹ́yìn dáa sẹ́yìn tó wọlé ẹ má wọlé bàbá jẹ mọ́ wọn. olúwa ní bọ́bá dìjọ́ náà nínú ṣíṣe ìtọ́jú ogun ògbẹ́ ni ó tẹ̀lé wọ́n máa káfàrọ̀ bọ́bá wa rí tó ti rí kí ni ẹ̀ tó já àwọn ọ̀gá náà yìí ọ̀gá tó ń lò jí àtọ́mọdé ọ̀jẹ̀ láǹkì yàgbà ìwọ́ wa kó orí ọ̀gá dé wọ́n ní ṣe ìjọ olúwa ní ṣe ìjọ ọ̀nà wa ní ìní ìbàrí ohun ní ìjà ìbí ọmọ ọ̀rẹ́ o ọlọ́mọdé ọ̀rọ̀ wo gbé bẹ́ẹ̀ bó sì ń bẹ́ẹ̀ ìjọba ní ìjà ìjọba àyà kò ráyè ní kéde ní o gbogbo wa àti òní wọ ẹlòmíì lé títí títí òbí jẹ kéèkì kéèkì tí kìrìtẹ́nì tí òbí wo kìrìtẹ́nì báyìí já ẹ̀yìn ẹ̀yìn ká ìrìn wọnú di mọ́rí èmi gbà ṣé bàbá àwọn ọ̀daràn jí máa ṣe bí wọ́n bá pàdé ní polisi station pẹ̀lú àwọn ọmọ tẹ́lẹ̀. ìwé ọmọ rí o àwọn ọ̀gá wèrè ọkà dàbí ẹ̀rín ni ọlọ́run tó ń kí wọn fún wa ni pé wàdá ìlú ọ̀sẹ̀lẹ̀ láàrin gbogbo ẹni ń tẹ̀lé ṣètọ́ àti ṣètọ́ èmi gbà rí èmi ọmọ yóò àbúrò nílẹ̀ yìí ìwọ ní ẹbí máa ṣe láyé wọn òun náà ló ṣe sọ òun náà ló gbogbo iṣẹ́ ìlú tí wọ́n ti rí ẹ̀mú òun náà ló fi ní ọ̀dà àmọ́ ń bọ̀ ọba ti yí wọ́n wọn pẹ̀ yìí dà sí ìlú bí wọ́n ti ń pẹ̀ yìí dà láyé náà ní ṣètò ní wọ́n pẹ̀ yìí dà fún nǹkan tìlẹ̀ ọba dá ìjìyà máa olùwà ní ṣètò ní wọ́n sọ pé ìní ìbàrí ní nǹka pẹ̀lú ọ̀sẹ̀ ni kódà èyí tí ọ̀rọ̀ aṣọ́ọ̀kì rẹ̀ ẹ̀mí tí wọ́n bá mọ ní pé ìwọ yóò ga ẹ̀sìn àwọn ọ̀gá ní àwọn ọ̀gá wa lọ́sẹ̀. ṣètò ọ̀nà wa gbọ́n mi ńlá ńlá kalẹ̀ ẹ̀yìn ọ̀tẹ̀ rẹ̀ àti ní ní ìpè ọ̀sẹ̀ náà èmi tó ké mi gan yìí ní àmọ́ ọ̀gbọ̀ ọba là èmi tó lè gbá bẹ̀rù ọlọ́run ọba gbogbo àgbáyé èmi ní ìlú ọgbẹ́ níbi ìgbọ́nà tuntun ní wàá tètè olóró nǹkan. èmi kọ́ wọ ẹni tó bá ara jẹ́ ìṣẹ̀lẹ̀ láti fi yá lọ́wọ́ ọlọ́gbàjọ́ ọ̀rọ̀ tí ó débẹ̀. ìdí òsì ti ní débẹ̀ náà ní gbogbo ń tọ́ bá gbọ́rọ̀ lọ́rọ̀ náà tí ó tètè fà ó kọjá ọkọ̀ lẹ́yìn ṣùgbọ́n. tọ́ba aláwọ̀ ara rẹ̀ tò ní méyì tóbi jíjọ́ yìí ojú ìṣẹ̀lẹ̀ lọ́nà tí wù wọ́n. wọ́n dá innahu lakum àbúwín ọ̀tá tí ò fojú pamọ́ ní ṣètò ọ̀nà ìjẹ́kọ̀ màdàbí àdámọ̀. Fa inú sàdáàlì tó ní. من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عفوف حكيم فإن زللتم olùwọ́ba lẹ́yìn ọmọ àjẹbí adámà àbára àwọn àjẹbí ọlọ́run sí pé wọ́n jíṣẹ́ wa fún yín nǹkan afẹ́ yìí bá a ti fẹ́ yáyé yìí bá a ti fẹ́ rìn ìta yọ̀ǹdákẹ́ jẹ́ yìí ìta yọ̀ǹdákẹ́ rìn ìta àgbà yìí bẹ́ẹ̀ bá gbọ́ fa ínsàdá tún ẹgbẹ́sẹ̀ lọ yẹ ẹsẹ̀ ní ṣètọ́ lọ́kọ́ yàrá yà ṣètọ́. من بعد ما جاءتكم البينات ẹlòmíín bẹ ọ̀rọ̀ òye ni àlàyé mi kì í tó ni lẹ́sẹ̀ jẹ́ bí yẹ àti táwọn olóyún tó fi yẹ ó fi wẹ́ díẹ̀ náà ni o àmẹ́lẹ́ burúkú ni lẹ́yìn gbogbo wa àti bẹ́ẹ̀ gbọ́ lẹ́yìn gbogbo kíńtù náà dé lẹ́yìn gbogbo íńtánẹ́ẹ̀tì gbogbo náà tó fi mọ̀ pé tọ́lọ̀ ń fẹ́ yìí ẹni ẹsẹ̀ rẹ̀ bá tún yẹ lẹ́yìn lẹ́yìn olúwa ní ẹ̀sìn fún ọmọ àdámù ẹ̀dọ́gbọ̀n ànàmọ́ ha àfihàn àti ọba tó ń lágbára lọ́wọ́ ọba tó ń gbọ́ngbọ́n lọ́wọ́ tó sọ́ba àwàdà o àfihàn ọba ọ̀jọ̀gbọ́n sì lọ́wọ́ ọlọ́wọ́ a máa fi àfihàn àti a máa fi kìlọ̀ fún màá nẹ́bí àdámà ẹni ọlágbára tó lè mú ẹni ọlọ́wọ́ o àmọ́ ọlọ́wọ́ mímukú mú ẹni tí ọ̀sẹ̀ ọlọ́wọ́ mú o lọ́sùn jẹ́ pé àti ìsà àtọ́lọ́ àti fún hakim ọmọ ọ̀jọ̀gbọ́n yìí. àwọn àlùfáà ní inú ṣéwù tí mẹ́rin ní orúkọ yìí àti ìlú ọwọ́n bíi tẹ́ẹ̀tì àti tó ní kíni hakim ọ̀hún. òun ni pé nítorí pé àwọn àti ìlú yìí náà ń bẹ láyé táwọn náà dágbára àti mẹ́ni wọ́n ju lọ àwọn ìfọ̀mọ́sì ni wọ́n fi lu agbára wọn lòkulò ọlọ́run lágbára àtàwọn ọlọ́run ó mú fọ́ọ̀mù náà àmọ́ ń kí lọ pé ní àṣìwọ́ kalẹ̀ ẹni ọba tètè pé kí ni ọlọ́run ó ṣe ọlọ́run ní ìdí ṣe ìtumọ̀ rẹ̀ ẹni ọba dúró pé ntọ́lọ́run ọba ṣe kó ṣe a ọgbọ́gbọ́nà tó rò ní tó wọ́n bá ṣe ní wàyẹ̀ wọ́n ìdí ńlá yọ agbébò àdáàbà fún àṣàdù wọ̀nà yóò fi wàtá kọ̀ fún àṣàdù think of ronú gbogbo ìyàtọ̀ ọmọ tó wọ́n fi àjẹ́ yìí àtẹ̀yìntàn gbọ́ gbogbo wọn báyìí wọn jẹ lẹ́wọ̀n yá àtẹjú wọn náà rí pé wọn jẹ èèyàn yá báyìí ọlọ́run ní kò tí ì ṣe èyí tó tó jẹ èèyàn yá tọ́lọ́. náà yọ àdúgbò àgbà àgbà fún ẹnìkan ò tó bẹ́ẹ̀ kọ́ àpúlá ìyá ọlọ́run yẹn pé lẹ́yìn bọ́lọ̀ bá fẹ́ jẹ èèyàn yá ẹ̀ yí kankan láyé o. ìyá ọlọ́run ò ṣe fi kò ṣe kò ṣe fi sáwàdà o ọlọ́run ẹ̀jẹ̀ wá yá o. òfìwú kọjá جوايا ń yá níbi tí mo fún wa kan هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم وعليكم السلام ورحمة الله نعم صار سوق جاء ní kẹ wá microphone kan tí àwọn tí ọba máa béèrè béèrè náà. Náà. Náà. bọ́ fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni mọ́ ọ̀rọ̀ àwàdà kọ́ wọ́n ń pè yàn bẹ́ẹ̀. Okay. ìbéèrè àkọ́kọ́ tá a bá béèrè wọ́n láwọn kan bẹ wọ́n lè kéré o àbára tó fi dúpẹ́ fọ́lọ́ náà nù. àti kí kéré ọ̀dọ̀ obìnrin tó kó ní kó ní ọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run kan tó ní wọ́n láwọn kan èrè ní ẹ̀jẹ̀ nǹkan oṣù àmọ́ tó bá ti tásìkò tó yẹ kí wọ́n rí wọ́n máa ṣe kí ni wọ́n máa rí ìnira àbí wọ́n máa rí pain. ìbéèrè tààfà wa ni pé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù kì í ṣe kí ni kì í kírun o kì í gbá àwẹ̀ o gbogbo sẹ́ ìbáàdà obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù kì í ṣe ò láwọn ìbáàdà bíi ààwẹ̀ bíi ìrun. ọmọbìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù tó bá hàlùkùránì ó lè máa ké lórí òbí ètò gbogbo ìbáàdà ó lè máa ó lè máa ṣàbùkárù ó lè máa ṣàdúrà kọ́dà bí ń ṣe kíni ń ṣe àìbọ̀ lọ́wọ́ òbí ṣe ẹni kọ́ máa ń gbé àlùkùránì tẹ̀lé ìrànlọ́wọ́ bíi nígbà tó wà nù ṣáìbọ̀ àbẹ́ ìtọ́ ha lórí ọmọ bá dàgbé àbúrò náà fẹ́ ṣe sí láwà kò ṣe kankan. ìlóore àbá ni pé àwọn ìbáàdà tí nǹkan oṣù máa prevent obìnrin láti ṣe yìí tí ó hànà fún láti ṣe yìí. irú èyí tí ò rí nǹkan oṣù àmọ́ ti rí sáà ìgbà ọ̀tá sí nǹkan oṣù yìí ìgbóhùn náà fi ọ̀run lẹ̀ ìgbóhùn náà fi àwẹ̀ lẹ̀ èyí tó hàn ní pé wà lọ àwùjọ àdá àdá òní pé kò ní fi òun lẹ kò sì ní ti kí ni kò ní fa òun lẹ nítorí pé wọn ò pírísìpù ṣẹríà ni pé àìsókun òyàdú máa àìdá sí yí ojú dání wàhálà àìsókun òyàdú máa àìdá sí ojú dání wàhálà gbogbo ní jẹ́ dájọ́ ṣẹríà tọ́ba ní ti ń fà á gbogbo ìgbà tí ti ń fà á òun bá ti wà ìdájọ́ ń mú ṣẹ́gi ní ìyọkọ̀ lò. Níjọ́ tí nǹkan ti ń fà á ní ọ̀bá sì ti sí for whatever reason ìdájọ́ ń mú òun ṣẹ́gi ní ìyọkọ̀ lò. Kí ni ọ mọ́kìrìn fóbìnrin? Kí ni ṣe apá mọ́gbàwẹ̀ fóbìnrin? Òun ni kòrúùjù jàm, òun ni kí ẹ̀yọ́ jáde ní ojú ààrẹ nígbà tẹ́jẹ̀ yìí ọba ti ti jáde ìdájọ́ ọ̀nì náà ò ní ṣojú ni kò ní í ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ni pé wọ́n kírun wọ́n gbá rẹ̀ ìlélẹ́yìn ni ọ̀sán ìṣá àwọn àgbẹ̀ bá tún rí nǹkan ní ìfẹ́ fún ọdún yìí tó tán ní ìjẹ́ gbọ́ ìmẹ́lẹ̀ ìjọ hàn sí mi báyìí gẹ́gẹ́ bí píríncípù ìṣẹ̀ríà yìí ni pé irú obìnrin báyìí yọ yọ máa gbàgbé rẹ̀ nípìn ìgbà tí n ti ń jáde lójú ara tó tó ní kọ ìwọ̀n àtàwẹ̀ tí ọba ti jáde lára tiẹ̀. inú tí mo fi wí bẹ́ẹ̀ fún mọ́ òun ni pé gbogbo obìnrin ní ọ̀padà wọ píríọ̀dù kan tí wọ́n ti ń jáde tẹ́lẹ̀ náà kò ní í ṣe kí ni bí píríọ̀dù rẹ̀ bá ti ń wá tẹ́lẹ̀ náà bó bá ti dé stéèjì kan ìlà ẹ̀sùn ní ṣe kí kò ní wá má ìjà máa wá sọ pé a ah, ìgbà tí máa wá òun náà bẹ́ẹ̀ bá ti mọ̀ tó sásìkò yẹn mọ̀ tí òun ò sábà tó bẹ̀ eléyìí náà á ṣe kìyàsó rẹ̀ lórí òwò hàlà bẹ́ẹ̀ gbogbo wọn máa bọ́ sábẹ́ ọ̀ẹ́dà sẹ̀ríà píńsípù tí òjòbìnrin tó ti dàgbà tàbí ní pé ah, ẹ máa ẹ máa dúró ní oṣù ọjọ́ mẹ́fà ńgbà tẹ́ fẹ́ máa dúró tẹ́lẹ̀ oníṣẹ́ ń jáde ní kò sí ní ọ̀jáde má wàlúṣọ́kùn ìyàdúró máa ìdájì yìí òbó dání wàhálà ìdí ẹlẹ́ẹ̀kẹta àwọn àlùfáà lágbàáyé wọ́n ti di àwọn àlùfáà ńláńlá wọ́n ti ṣe fatiwa pé pàtàkì jùlọ mú hajj àwọn obìnrin máa ní kọ́ọ̀fù pé à ah, òun bẹ̀rù pé hajj òun yìí bóun bá bẹ̀rẹ̀ òun lè rí nǹkan oṣù yóò sì yọ dààmú òun bóyá àwọn ẹ̀wọ̀n òyìnbó wọ́n ní bàbá ilé mú láti mọ́kà lọ màdínà wọ́n á bẹ̀rẹ̀ píríọ̀dù lónìí bóyá ọdẹ ẹ̀yàn ọ̀sẹ̀ kan obìnrin ní ìfọ̀sẹ̀ kan ń ṣe tó mú bẹ́ẹ̀ lọ píríọ̀dù tí ọba ti ìlú tó ten days ni wọ́n fi tó dà wọn o àdámọ́ obìnrin yàtọ̀ ọ̀tọ̀ píríọ̀dù ọba ti mọ́ ju one hour lọ píríọ̀dù kìí náà nu ọ̀wá ní mọ̀ pé àfi gbogbo ìgbà títí ẹ bá ti wá. ìbéèrè wa wáyé pé sóbìnrin lè lo àwọn pills àwọn oògùn kan tí o pé ní yọkàn suspend yẹ gbogbo pin ìgbà tí ń bá ń lò yìí ẹ̀jẹ̀ ò ṣe kí ni kò ní jáde èsì pé fílẹ̀ ọ̀gbọ̀rọ̀ tí ì tó o àmọ́ màmá nígbà tó wù tó o bẹ̀ bí kò ní parí iṣẹ́ àgbì àwọn àlùfáà ní òsì gbàgbà gbogbo àwọn àlùfáà lágbàáyé ọ̀sọ̀ pàtó àpẹ́ àkókò kí ni yóò fi máa bá ìṣáájú ẹ̀ torí pé ni nǹkú ẹyẹ nǹkú jáde tí ó lè pọ̀ ju kò kò jáde. torí ẹ̀ náà ni mo fi ní èyí tó hàn ní pé wọ́n mẹ́rin yìí bàbá àti béèrè yìí ọmọ bá wẹ̀ lẹ̀ ó sì má fi kíni ọmọ fi ẹ̀wọ̀n lẹ̀ lọ́wọ́ àdá. ìbéèrè kejì ní ẹ̀ ń pè é ìyẹmájà gbogbo àwọn àkídà káfíńdà báwọn tí mùsùlùmí ọ̀pá tì bọ́mọ́rìnà ṣètọ́ ni álámù èèwọ̀ ọ̀dọ̀ nìkan làwọn tí ń gbé ní odò ẹ̀jẹ̀ àwọn náà máa gbé ní odò tí wọ́n wọ́n máa ṣàyè tí wọ́n kí lọ́kàn tí níta wọ́tà ìyèmẹ̀já wọ́n tún wá lọ àwọn arọ́ kan máa ń ìyèmẹ̀já bu ẹnìkan kìnnìkan ìyèmẹ̀já gbogbo yìí máa ń bà kí dáa yẹn jẹ́ ni o tí mùsùlùmí ọgbọ́kàn rẹ̀ kó ń bẹ́ẹ̀ yányá ọlọ́run ní ṣe nǹkan èyí ọba ti ṣe ọlọ́run ní kí ṣe ọlọ́run àdá. عليكم السلام ورحمة الله نعم إذا بلا تيدا كاغو بيري ميجي ni àfáà yìí náà ló ń bẹ bẹ́ẹ̀ yìí ẹ lónìí gbàgbà fẹ́nìkan wà abẹ́lẹ́yìn òní ìbéèrè kọ̀ọ̀kan nìkọ̀ọ̀kan ni kábà jẹ́ kí opportunity yẹn kọ̀ọ̀kan náà. Ìsọmárì ìsọmárì ọjọ́ ti lọ kí ni ìbéèrè. Yeah. Yeah. pé kéèyàn jẹ mẹ́ta àbí márùn àbí kéèyàn lẹ́ẹ̀kì. Àwọn amákàtúndínlógún ọmọ ìgbàlódé mo ìgbọ́ bẹ̀rẹ̀ yẹn dàtẹ́ tó ní ọ̀nà. ọ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ ìpè ǹjẹ́ bá a bá ń gbààwẹ̀ báyìí bẹ́ẹ̀ bá fẹ́ sí ni ǹjẹ́ dandan ni pé pé ní bí ọba jẹ sáfù ọyọ kan o ọjẹ mẹ́ta o bí ọba jẹ mẹ́ta o ọjẹ mélòó ọjẹ márùn ìdáhùn lórí eléyìí ni pé kì í ṣe dandan mọ́tò yẹn bá fẹ́ ṣe bẹ́ẹ̀ náà nínú ìlànà anábọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́dà tí ọjẹ́ wà nábì nábì fẹ́ràn ìlú tó bá wà hot tó wà in an hot number àmọ́ nábì òfin nìkan pé ń dandan o èyí kọ́ máa jẹ́ pé támúrù náà náà ní bẹ́ẹ̀ ẹnìkan wà ní ọgbẹ́ ṣe súnmọ́ ikú mẹ́ta àwọn èèyàn ló fi kún un mọ́sálásí ànábì yìí náà ló ní wàhálà òkè sí kí tàmùrà ọ̀dà ẹ̀lẹ̀ pín tàmùrù ẹ̀yọ̀ kan sí kíni sí mélòó méjì mẹ́ta mẹ́rin pẹ̀lú ànábì ní wàhálà òkè sí kí tàmùrà ṣé dáadáa sí ẹ̀sọ́ra pé pé nǹkan wọn lágbára àti wọn ní kọ́ kán làbí nǹkan sí méjì àdúgbò ìpín sí mẹ́ta òun náà bó ti jẹ́ nù ẹ̀ ẹ̀ ṣe dáadáa o yá ẹ̀dá mo fẹ́ mo fẹ́ ṣe súnà mẹ́ta mo fẹ́ jẹ márùn mo fẹ́ jẹ kò gbà ọgbà wọn ìbéèrè kejì jihad jihad islam ẹnìkan sì àwọn tí ń dáwọn yọ jihad islam àwọn làwọn wọn ò sì máa ń tí wọn ń àwọn ní jihad kọ́lámù nìkan. ní bẹ ànábì òwú bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam. àmì ẹ̀jẹ̀ agbábọ̀ rẹ̀ jihadu jihadu kò túmọ̀ ìjà nìkan àwọn jihadu kan bẹ gbogbo ẹni bẹ náà alukurani o olúwa bá ní ti alukurani wàjá hejìbì yìí alukurani ṣẹ́gun ọ̀sẹ̀ jihadu èèyàn fi ọ̀rọ̀ ibi ṣẹ́gun ibi ṣe jihadu anabi sọ̀rọ̀ àfọ̀nà mi ní inú jihadu tó dáadu kálímà tó haqqin ẹ̀dà tó ń tọ́ ní jáde. ẹni orí pálábò fún mi aláṣẹ olórí tàbí ń sábò fún ó sì lọ́pọ̀ tó ń jà tó wájú ẹ̀ ọ̀wá tán ọba àtọ̀ gbogbo ọ̀gá àti ṣe ìyọlọ́mọ ọ̀fẹ́ jihadu. bẹ́ẹ̀ náà wá ní jihadu ti dà òun náà ń bẹ́ẹ̀ nù ránkínní ń bẹ́ẹ̀ ní jihadu ẹnì kan fún mi ẹ̀sìn ọlọ́run àfáwa ní kí ló dé kí àwọn mọ́kà ọmọ ṣe jihadu à ń ṣe jihadu ìwọ́tọ̀ ọba mọ̀ ní o àwọn jihadu oríṣiríṣi olúwa ní ẹ̀fí ọmọ yín àti ṣe jihadu gbogbo kùránì tó kù láyé nísìnyí mọ́kà wọn ti pín àti mọ̀dúnrà o àwọn ọgbọ́n bàbá kó kùránì ká gbogbo tó wà wájú wa yín nísìnyí wọ́n ti tẹ̀ mọ̀dúnrà wọn ti tẹ̀ gbogbo kùránì bẹ́ẹ̀ náà wọ́n ti ń pín gbogbo ayé náwó mìíràn wọn náà wọn bí tí wọn fi owó wọn ṣe jihadi lọ bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lóyìnbó àwọn ni wọn gbówó pé ló lẹ ta ilẹ̀ yìí àwọn àkọ́kọ́ àwọn ríbi kan ṣọ́ọ̀ṣì ní tẹ́lẹ̀ wọn náà fẹ́ẹ́ ṣọ́ọ̀ṣì mọ́sálásì àmọye mílíọ̀nù báyìí làwọn gbà lọ bẹ̀rẹ̀ àwọn ni wọn kó kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn lè ṣe màláìka pé wọn kó náà àwọn náà ti wọn kù sí gẹ́gẹ́ bí wọn náà ti níbi tí o kù sí. rí ara mọ́kà gba jihad èsì kára jihad gbàgbọ́ ọ̀gá. ẹ orúkọ àwọn nọ́sẹ̀ǹs báyìí ìtí máa ń fa ni pé ká máa wò ó pé ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan àwa àwa gbogbo wa o mo ti lágbára ma àmọ́ ń rè tiẹ̀ ọ̀hún kéèyàn pé àbí àwọn wọn àwọn ọ̀nà tó pọ̀ léyìí tí mi máa léyìí tí ẹlòmíì náà máa léyìí tí wọ̀gá náà ní ìwádìí tó ọ́ máa yá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má máa wọ́n ń sẹ́ǹdì kílífù kan jẹ́ omi yìí pé mọ́ṣáláṣí kan wọ́n ti ní us ní yunifásitì kan ọ̀pọ̀lọpọ̀ ní sẹ́ǹdì ẹ̀kí ní ti pé wọ́n máa sẹ́ǹdì ẹ̀kí táwọn pọ́lìtì náà fún wọn pé kí ló dé tẹ́ ẹ̀kí tó o bá wò mílíọ̀nù lówó rúgbó mọ́ọ̀sì yẹn ẹni ọkọ̀ ọlọ́ba àtàwọn ìbẹ̀rẹ̀ nǹkan lọ́kọ́ mọ́ṣáláṣí yunifásitì ìlú amẹ́ríkà. wọ́n ní ibi ọdún ti jẹ́ àdó èèyàn gbọ́dọ̀ ṣàbòsí o. àmọ́ kí ló dé sí àmọ́ gbúrò jihad pé àfẹ́ já àbáfẹ́ nínú tí mo mọ̀ ní pé ìyàwó fi tán nígbà tí jihad ń bẹ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè jihad nísìnyí kì í ṣe jihad gidi o àmọ́ ń gbà ń jọ ńgbà tí wọ́n ń dààmú àwọn mùsùlùmí nílùú kan tó ń pè láfghanistan àwọn àtàn tó sojú ń ní nípa o àti student. saudi allah pé ah, àwọn ọmọ ìyá yín mùsùlùmí ìyá àdúgbò gbòòrò àwọn kẹfìrí ni wọ́n fẹ́ pa wọ́n rùn gbogbo ẹni ọba ṣe tán nínú àwa student tọ́ ọ bá fẹ́ kápọ̀ bá ti tíkẹ́ẹ̀tì rẹ tó fi lọ òwú rẹ fún bírèkì yìí tọ́mà bírèkì wa ọ̀fẹ́ ni wọ́n fún wa ní tíkẹ́ẹ̀tì ìyá àgbẹ̀yìn náà tí wọ́n ti wá rí. wọ́n gbé wa wá láti ìlú wa ẹ̀ wá pẹ́ sí ní òsì kí á sin àwọn for one two hundred wàlá agbọ̀dọ̀ sàbùsí bọ̀. ọba sọ́mọ̀ fún ọ tí wọ́n rí sí lẹ́yìn táwa jáde èmi from day one ni wọ́n ti ń kọ́nà ti nysc náà nàìjíríà gbogbo wa ti nysc jihad kan lẹ́yìn náà mẹ́jọ asábòsí báwọn èèyàn and up till today millions of muslims all over the world ló ti benefit from ìwọ wa pẹ́ sí pọ́ bá ṣe kọ́ náà wá kankan máa lọ lóòrè ọmọ lọ sí kí ọmọ lọ lóòrè jihad ńláńlá lẹ́yìn náà jihad méje ti jà ní wọ́n ń fẹ́ kódà nígbà wọn náà wọn àlá òkú ẹni ọba mọ̀ kó n ṣe jihadi condition táwọn fi kalẹ̀ ni pé a rí i pé àwọn òbí rẹ̀ fọwọ́ sí i a sì kéjì tíkẹ́ẹ̀tì rẹ̀ iṣẹ́ tó fi lọ nàìjíríà wọ́n máa àwọn ọmọ nàìjíríà sọ̀nù dáadáa gbà bí wọ́n tọ́ lọ amẹ́ríkà tó bá fẹ́ lọ ọjọ́ ìwọ́n ní jihadi ọ̀ ní ìdòwò tíkẹ́ẹ̀tì rẹ̀ tíkẹ́ẹ̀tì rẹ̀ náà láàbọ̀ yìí síbẹ̀ àmọ́ gbogbo pé gbogbo ẹ̀ wá dàrú gbèsè lọ́tọ̀ ní tí òfin ti jihadu gbé ìsìlámù gbé kalẹ̀ ọ̀tọ̀ ní báwọn yẹn ti ń lo jihadu lónìí àti báwọn náà dájú lo jihadu báwọn. àmọ́ lódodo ni pé mọ́ta ti jihadu àwọn yẹn ti ń ti jihadu nàìjíríà táwa yìí náà yóò wọ̀ báwọn náà mọ́ o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fẹ́ fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ orí bá fún yín tẹ́ wọ́n tàn kó ní ìsìlámù ìwọ sì nílé iṣẹ́ oní èèmì ń wò fún ìdọ́gbù sáláàdì rẹ máa bọ̀ wọ́n gbẹ̀sì rẹ lẹ́nu ìhà gbogbo fún wọn. ọ̀gbọ̀n téèyàn bá lè fi ìgbìyànjú lórí ẹ̀sìn ìsìláàmù tí òbí ní jáde kú báwọn kan ti ń tà wá lónìí. wọ́n ń fowó tà wá wọ́n ti kọ́ra wọ́n ti àpọ̀ ọmọ fún ọ̀tẹ́ lónìí. òun náà ló ti jẹ́ nù wọ́n ń ṣe jihad وعليكم السلام ورحمة الله نعم indoors. Àti sọ̀rọ̀ kí ni ìbéèrè kí ìbéèrè? wọ́n gbọ́ márùwá àwọn tó ń wa márùwá ni. wọ́n ti one million lẹ́kún. àlùfáà nígbà tá a dáhùn tá a ṣàlàyé kòkòrò wá sí àṣetọ̀ àwọn ojú ọ̀nà ṣetọ̀ àrà ojú ọ̀nà ṣètọ́ni ní kéèyàn ọmọ gba àríbá owó èlé kéèyàn ọmọ san owó èlé ọmọ gbowó èlé àrà ojú ọ̀nà ojú ọ̀nà kíni ojú ọ̀nà òṣì. ìbéèrè àpá ní kúkúrú wa ni pé àwọn kan ra mọ́ríwá kẹ̀kẹ́ mọ́ríwá náà làwọn yẹn máa hmm? ti ní sìn àbí nà pẹ́ẹ́pù kẹ̀kẹ́ nà pẹ́ẹ́pù ẹ̀ka ti mọ̀ ọ́n dáàbà ń wí àbọ̀kadà olùwọ́ra ní one point six tí wọ́n wá ń ta fáwọn èèyàn ni wọ́n ń gbé bẹ́ẹ̀ ni tí wọ́n máa gùn wọ́n gbé bẹ́ẹ̀ ni tí wọ́n máa gùn pé kọ́ máa ṣàwó díẹ̀ díẹ̀ ní two point six ní dífẹ́ǹsì one million wọ́n ní ìgbẹ́yìn náà wà ní Yorùbá àbí òsì àlàyé ń bẹ́ẹ̀ mẹ́rin orí àgbọ̀dọ̀ sàbòsí ò ìyẹn mo ti dáhùn béèrè tó lọ yẹn nítorí ọmọ rẹ̀ kí ni gbogbo hẹ́ẹ̀ kí wọ́n sọ pé rìbá ni gbogbo ó lè jẹ́ rìbá ó sì lè má jẹ́ rìbá. ẹni ó bá ra gbogbo nǹkan bá rà nínú sẹ̀ríà ìsìláàmù sẹ̀ríà ìsìláàmù gba aláyè kó péye báyìí ní ìta mo bá ti ọlọ́run ní ìṣèjìnnì ní ìta ìdájọ́ títà rírà ń bẹ nínú sẹ̀ríà òsìsì gbèkán nínú àkùránì àbínú fún náà olùwádìí ní iye pàṣẹ́ntéèjì èrè bẹ́ẹ̀ jẹ ní ẹni bá yẹ ẹ̀rí ní ẹni wọ̀nyí kò sí. gẹ́gẹ́ jẹ́ pé nínú ẹ̀rí ni pé gbogbo ayé anẹ́gbọ́ àmọ̀tánmọ̀ sọ̀rọ̀ sọ̀dà arákùnrin fẹ́ gbèrè hundred percent ní kéèyàn ọ̀ràn fẹ́ one million tó fi ta ní two million ànẹ́gbọ́ òsìkè ọ̀dà kọ́dà anẹ́bí náà lọ́rùn sẹ́ńjọ́ náà anẹ́bí ní kọ́ bá ń ra ẹran ó sì fún ní dínárù tó tó ra ẹ̀ràn ọkùnrin wa déńjọ́ náà ọbẹ̀rẹ̀ lé fún ànábi tó tó àjẹ gba dínárù yìí ká èyí ọ̀lọ́ tọrọ ẹ̀ràn èyí ọ̀lọ́ ti ní èyí ọ̀lọ́ tọrọ ẹ̀ràn olówó ló fún ọ pé ó gbà ń ra ẹ̀ràn oníbẹ̀ òun ọ̀tọ̀ òun fi dínárù tẹ̀ fún òun náà ń gbéra ẹ̀ràn nígbà òun mú bọ́ òun pàdé ẹnìkan òun ọmọ tó rí lára ẹran yóò sá ní á ìwé ẹran tó ń wá ní. òun wá fẹ́ dìkọ́rìjì ẹ̀gbẹ́ ìwé ọwọ́ ẹran jẹ síwájú ẹran ilé ìjọba ara ilé yìí tó jìnnà níta sẹ́mi nígbà tí yẹn fẹ́ fún yẹn kọ̀ǹdíṣẹ̀n tí ò ní lágbára rẹ̀ àbí omi tó ń gbèrò ọlọ́ba ni àtúndì ọ̀yọ̀ rẹ̀ ẹran tí ò ẹnìkan ló ní ìgbà ládàáwò pé ìgbàkan lọ́sà wù ú pé gbogbo iṣẹ́ bá ti tà á. ẹ̀ràn dínàwó kan níjọ́ kan náà tó níjọ́ kejì láàrin ìtẹ́jú díẹ̀ ẹnìkan sì kó èmi ní ọkọ̀ tó dínà èrè how many percent is it hundred percent ọlọ́run á gbà dínàwó méjì. àyẹ̀bùtọ́ wa ní báwọn ẹran kọ́ yà padà wọlé nínú ọjà tó ń bí náírà kan ní méjèèjì òun ra ẹran mi nígbójú ọjọ́ kó ń padà wálé òun mẹ́rin lọ́wọ́ òun sì tún mú bí náírà kan lọ́wọ́ ànábi sì gbà lọ́wọ́ ẹ̀ kọ́dà wọn náà ànábi sàgbà fún gbogbo tó ọba kó ọwọ́ rẹ̀ ní àgbàgbọ́ ọmọ wọ̀ òun náà ní kúkúrú ni pé kò sínú sẹ̀ríà pé báyìí lè yẹn lè ìdí ń bẹ́ẹ̀ ní sẹ̀rí àní pé nǹkan yẹn ìdí òsín ní ọjà rí má ti ní bẹ́ẹ̀ gbogbo àtòrí ẹ̀ kówó tọ́pọ̀ ni àti gbogbo àwọn nǹkan tí sẹ̀rí àpọ̀ òun náà bó bá pẹ́ nìyí ọ̀rà ní one point three ó sì pé lé pé ẹni jẹ́ ọgbà ara o èló lè mẹ́ta two point six àákànṣe wà síbi nígbà á ẹsẹ̀ rèé pọ̀ àmọ́ kì í ṣe haramu kì í ṣe kí ni kì í ṣe haramu fẹ́ni ọba tẹ́ni ọ̀hún ẹni ọba wa wọ́dọ̀ rẹ̀ ó náà fẹ́kọ̀ọ́ yọ owó rẹ̀ sí one point seven wọ́n fẹ́ kọ́ yọ owó rẹ̀ sí two million bó sì fẹ́ kọ́ ní two point six náà tẹ̀wọ́n lọ́rùn nínú sẹ̀rí àkúnmọ́ kì ṣe dandan ni pé bí ẹ̀ bá rajà kó sanwó lẹ́sẹ̀kẹsẹ̀. kìí ṣe dandan ni bóyá bá rajà kó ṣe kíni kọsanwó lẹ́sẹ̀kẹsẹ̀ installment ń bẹ nínú sẹríà o yìí máa ẹ máa sanwó díẹ̀ díẹ̀ gbẹ̀dà one point six ní two point six láta fún yín ẹ máa san díẹ̀ ẹ máa san díẹ̀ díẹ̀ wọ́n bá ti tẹ̀hún náà lọ́rùn kìí ṣe wọ̀n ìjà gbàgbọ́ yìí ẹ̀sìn ọlọ́run kìí ṣe wọ̀n àwọn ọ̀nà olóńgbàdà lórí ra ìwà àfọ̀jọ́ bí lè jẹ́ kí ni òbí lè jẹ́ èèwọ̀ haramu kò lè jẹ́ rìbá. òun ní ara kẹ̀kẹ́ àwa pa ta fún ẹni tí ń gùn anita máa lọ gùn tá máa lọ gùn àmọ́ o lẹ́ẹ̀bí mọ́ yìí báyìí lẹ́ẹ̀ máa dégínì yìí báyìí lẹ́ẹ̀ máa mú wá ẹ̀ ta ó ẹ̀ ta ó wípé two point six ni mo fẹ́ ya láìsí lórí lórí kíni lórí kẹ̀kẹ́ o o sì gbé kẹ̀kẹ́ fún kó di tiẹ̀ kọ́ mọ̀ pé òun jọra kíni òun jọra kẹ̀kẹ́ lẹ́nu pé kí n sì tàkọ́kọ́ sínú owó fún yíyún ó ti di tiẹ̀. ó ṣe é ṣe fún un náà nìkan jẹ ọ̀rọ̀ lọwọ jẹ náà two point eight tí wọn náà lè gbà lọwọ rẹ̀ tó bá ń lò wọn náà lè gbà wọn ti tàn two point six fún ọdún fifty thousand lọ láti nìkan ń wá ní bá tó ga mi ó ti kà ìyàtọ̀ tí sẹ̀rí àtúfà yìí lẹ̀ tí wọn náà ti lè péye ní kà á wọn bá sì ti kà wọn ó ti di bíní ó ti di tiẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yóò ní ta gbé fún máa gùn èmi náà mo sì ní àmọ́ yẹ báyìí ni ọ máa mú wa ní oṣooṣù tí ẹ sì ṣe máa gbé fún gbèsè pé ọ̀rẹ́ǹtì rẹ̀ èyí náà wọlé nù sẹ̀rí à èèyàn lè máa rẹ́ǹtì nǹkan on a daily bẹ́ẹ̀ bá ti gbé kúrò ní ẹlẹ́gbẹ̀ẹ́ mi láàárọ̀ o ẹ ẹ̀yẹ ń pè lówó dìnígbà ǹjẹ́ wàá dìnígbà lálẹ́ o ìtumọ̀ ẹ̀ ni pé ẹsẹ̀ kí ni ẹsẹ̀ kí ni ẹ̀rẹ́ǹtì ẹ̀ sì sanwó rẹ́ǹtì ẹ̀ bá wàá gbé kúrò lọ́dọ̀ mi kẹ́ lọ sún bí ẹni tó sanwó ṣọ́ọ̀bù tí òru rajà sí ṣọ́ọ̀bù bọ́dún kan tí yóò sanwó ṣọ́ọ̀bù àbí òun sanwó. ìdájọ́ sẹ́ẹ̀lì pẹ̀lú sẹ̀ríà ìyàwó ìdájọ́ ìdára rẹ́ǹtì ní ìdúná mẹ́nu gíní pẹ̀lú sẹ̀ríà. ẹ̀rí ìjọ ìdá ni wọ́n bá gbé àṣẹ níbi pátánákì káwá pé ògbèrè ògbèrè ọ̀tà ọ̀tà ọgbọ́dọ̀ mú iye báyìí wá ẹ̀yìn ò lẹ́rìí bá. ẹ̀yìn náà sì àpláì sí gbogbo orú àwọn òwò kó o jẹ́ ìṣe ẹnìkan kàn ní ẹbẹrẹgìní eh, ọlọgbẹ nílẹ̀ àti expand business yìí ìdá fún one million but every month fifty fifty thousand àbúrò náà ló ń polówó rẹ̀ báwọn èèyàn pé eh, ẹ bá ti fún mi ní one million ní àsìkò fẹ́ expand business yìí ẹ má wọlé every month mo garanti pé màá fún yín nílùú fifty fifty thousand ìgbàlè yóò sára mi. Gbogbo you are now in bísínẹ́sì sì ni tó lè mẹ́rẹ̀ wá ó sì lè mú kíni wá ó lè mú dàkejì rẹ̀ wá ntí sẹ̀rí àwọn ni tó méjèèjì ní ẹgbẹ́ máa pín. ìjọ bá yọ two hundred thousand ò ní kàwá yọ fifty mbẹ́ kí wọ́n da one fifty sápò agbímẹ́ǹtì yìí bó bá jẹ́ fifty fifty lẹ́ẹ̀ma sí ọkùnrin ní hundred wọn ló ń hundred ìjọ bá sì pé ten thousand péré lọ pa tí ọ̀rọ̀ wá fọ́ọ̀tì ń bò mí ọ̀gbọ̀rọ̀ lọ́wọ́ àmọ́ òun bẹ́ẹ̀ni náà lẹ́gbẹ̀ẹ́ sáfì méjì wọ́n mú báyìí wọ́n mú kíni wọ́n mú báyìí tí ń gbówó o. òun náà bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ ta kẹ̀kẹ́ ta kẹ̀kẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ fi kẹ̀kẹ́ rẹ́ǹtì ẹ fi kíni ẹ fi kẹ̀kẹ́ rẹ́ǹtì bẹ́ẹ̀ bá wà mọ̀ pé ẹ fẹ́ ṣe bísíǹsì pẹ̀lú kẹ̀kẹ́ ẹsẹ̀ ló fi ìṣẹ̀lẹ̀ à àìgaranti èrè níbi tó bá ti pa ń ṣòwò ètò ìjọba ti di pé every month every week ẹ̀ta ẹ̀ta o ẹ gbọ́dọ̀ máa mú yẹn báyìí wá ọ̀pọ̀lọpọ̀ yín náà yìí ṣe ní ẹ̀jú bẹ́ẹ̀ ìwọ náà lọ́ máa polú ẹ̀ báwọn ìgbẹ́ náà ọ̀tẹ̀ bá ṣáàtì mú one million wá every month every month kò sí every month garanti ìlú èlé ìṣẹ̀lẹ̀ àwọn ìbálà guarantee o èyí náà mo ti jẹ́nu ní هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه وإياه Thank you.